ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ ọ̀rọ̀ rẹ̀ nínú ayé wa sẹ́ pé Jésù ṣe o olórí ọ̀fẹ́ ńlá mo gbé ọ̀gá aláàánú mi mo yàn ọ́ wọ́n tó gbà mí lọ́wọ́ ìyàwó tó gbà mí lọ́wọ́ akún dúpẹ́ lọ́wọ́ Jésù fún orí ọ̀fẹ́ yìí pé Jésù ṣe o Jésù mo yàn ọ́ Jésù mo gbé ọ̀gá fún àánú rẹ lórí ayé mi Jésù mo gbé ọ̀gá. jésù mo yàn ọ́ fún àánú rẹ lórí iṣẹ́ mi mo yàn ọ́ fún àánú rẹ ní gbogbo ọ̀nà ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ olúwo mà ṣeun jésù ṣeun olùgbàlà mà ṣeun we thank you god a ọga ọ̀gá a fi ìyìn fún ọ wọ́n la yìn lógo lọ́wọ́lọ́wọ́ báyìí fún orí ọ̀fẹ́ rẹ lórí ayé wa for your grace of your love towards us fún orí ọ̀fẹ́ àánú rẹ nínú ilé wa ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ jésù yìí dúpẹ́ lọ́wọ́ olódùmarè fún ohun tó ṣe olùgbàlà ó máa ṣeun olùgbàlà á yàn ọ́ olùgbàlà á fọpẹ́ fún ẹ ká dúpẹ́ lọ́wọ́ jésù yìí jésù mà ṣeun jésù wọ́n la gbéga fi gbogbo ọpẹ́ wa fún wọ́n la fi gbogbo èyìn fún gbogbo ògo gbogbo èyìn gbogbo ọgbọ́lá ló yẹ ọ́ we thank you lord for everything a yàn ọ́ gbogbo lori ayé wa a yàn ọ́ fún a yàn let's thank him ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí fún ohun tí Ọlọ́run ń ṣe fún ohun tí Olódùmarè wa ń ṣe inú ayé wa ẹ ká fi gbogbo ògo fún ẹ ká fi gbogbo ọlá fún ẹ ká fi gbogbo ìyìn fún fún Olódùmarè tó pọ̀ nípa tá agbára yìí Olúwa ṣeun Olúwa olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ olúwa fìyìn fún ọ kábíyèsí tó pọ̀ nípa àtagbára wọ́n la gbé ga fún ọ̀rọ̀ rẹ lórí ayé wa wọ́n la fi gbogbo èyìn fún gbogbo ọlá gbogbo ògo gbogbo èyìn jẹ́ tìwọ jésù ọlọ́run ò mà ṣe wọn ọlọ́run á yìn ọ́ wò ọlọ́run ò mà ṣe wọn ọlọ́run á gbé ọ ga o fi gbogbo ọpẹ́ wa fún ta ni ó tún gbé ga o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí bí kò ń ṣe bàbá lókè ẹ ká dúpẹ́ lọ́wọ́ olódùmarè ọba tó jà sọkún thank you lord for the journey of our life ẹ ká dúpẹ́ fún ìrìn àjò ayé wa ọba tó ṣàánú ayé rẹ ọba tó ṣàánú ayé ọmọ rẹ ọba tó jẹ́ kí ìrìn àjò ayé wa kó dojú délẹ̀ ọ̀tá tí ò jẹ́ bí ọ̀tá ṣe rú lórí ilé wa tí ò jẹ́ kó wá sí ìmúṣẹ ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ ńlá yìí ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ yìí orí ọ̀fẹ́ ìwà láàyè orí ọ̀fẹ́ ìwà láàyè let's thank him ẹ ká dá gbogbo ọpẹ́ padà fún olódùmarè o pé jésù ṣe o ọlọ́run mi ó máa ṣe o láàárọ̀ yìí ó ṣe ọlọ́run máa yan o ọlọ́run ó máa ṣe o láàárọ̀ yìí ó máa ṣe o ọlọ́run mo yàn ọ́ ọlọ́run mo fi gbogbo ọpẹ́ fún ọ gbogbo ìyìn fún ọ gbogbo ògo fún ọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run let's lift our voice and bless the king gbé ohùn rẹ sókè kó o yan alágbára yìí kábíyèsí o ṣé o kábíyèsí asọ̀rọ̀máyé kábíyèsí adúrótayé ẹni kábíyèsí agbayé lọ́wọ́ ẹni lọ́wọ́ ìyà bẹ́ẹ̀ ni agbayé ẹni lọ́wọ́ ẹkún agbayé ẹni lọ́wọ́ òṣì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó gbà ọ́ ọba tó òjòjú tì ọ́ ọba tó òjò dẹni àgbègbè ọmọ ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ jésù yìí bẹ́ẹ̀ kó fi gbogbo ògo fún gbogbo ọlá fún ọlọ́run yìí ògo ẹ ká fi gbogbo èèyàn fún ẹ ká mọ rírì rẹ̀ ọba tó jẹ́ olùpèsè olùpamọ́ rẹ olùjì lift your voice and bless the Lord gbé ohùn rẹ sókè o fúre ọ̀fẹ́ tó fún ọ ètò sọ tó kà wọ́n mọ́ àwọn alààyè that among the living the Lord account you worthy ọba tó kà ọ́ mọ́ àwọn alààyè Jésù ṣe o ọlọ́run Ísírẹ́lì ó ṣe ọlọ́run Ísírẹ́lì ó ṣe ọlọ́run mo gbé ọ ga ọlọ́run mo fi gbogbo ògo fún ọ gbogbo ọlá fún ìwọ jésù yìí olúwo máa ṣe o ọlọ́run ó máa ṣe o lord we worship you lord we exalt you lord we magnify you lord we honour you lord we worship you àyàn fún tó ń ṣe àyàn fún tó ń ṣe àyàn fún tó ń ṣe agbé ọ̀gá forí ọ̀fẹ́ ńlá àyàn fún ìyìn ìkàpàríyàwá Father we thank you adúpẹ́ fún ọ̀rọ̀ rẹ lórí ayé wa adúpẹ́ fún àánú tá a rí gbà adúpẹ́ fún orí ọ̀fẹ́ ńlá ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé Jésù ṣe Jésù mo dá gbogbo ògo fún ọ mo dá gbogbo èèyàn padà fún ọ láàárọ̀ yìí ọba tó dúró tì wá ọba tí ò jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ já sẹ́kàn dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ẹ jẹ́ ká fi ẹ̀mí ìmoore hàn sí ọlọ́run pé a mọ rírì oore rẹ̀ lórí ayé wa ẹ ká fi ẹ̀mí ìmoore hàn sí ọlọ́run pé a mọ rírì oore rẹ̀ lórí ilé wa ẹ ká fi ẹ̀mí ìmoore hàn sí ọlọ́run pé a mọ rírì oore rẹ̀ nínú ayé ọmọ wa pé jésù ṣe o mo mọ rírì oore rẹ̀ nínú ilé mi lórí ayé mi nínú iṣẹ́ mi nínú ayé àwọn ọmọ mi ní ọ̀nà mi gbogbo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ pé jésù acknowledge your grace of your love of your presence in our life we thank you lord for everything that you god have done for us agbé ọ̀gá fún gbogbo tó ti ṣe fún wa agbé ọ̀gá fún tó wàá ṣe. ọmọ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ohun tó kọ́ béèrè wa ni ó ní ẹ wá síwájú olúwa pẹ̀lú ìyìn àtọ́pẹ́ ni ohun tó kọ́ béèrè ni ẹ enter the gate of our Lord with thanksgiving fún ohun tó ṣe with thanksgiving in our heart pé ó dẹ́ ẹ sí yẹn ó tọ́pẹ́ pé èèyàn wà pẹ̀lú ẹni ọpọlọ pípé ó tọ́pẹ́ pé àlàáfíà rẹ ò sọnù ó tọ́pẹ́ gbogbo nǹkan ibi ni sátani fẹ́ ṣe ṣùgbọ́n ẹni tí ń pa ọmọ ni o sátani fẹ́ dojú rẹ̀ délẹ̀ o sátani fẹ́ da ọ̀nà rú sátani fẹ́ kí ayé ẹni bàjẹ́ ṣùgbọ́n ẹnìkan ni kò gbà ó ní aláàbò rẹ wàá mọ rírò rẹ láti sọ pé o ṣe o ẹ jẹ́ ká sọ fún pé o ṣe ẹ jẹ́ ká sọ fún pé o ṣe ẹ jẹ́ ká sọ fún pé o ṣe ẹ jẹ́ ká sọ fún pé o ṣe ẹ jẹ́ ká sọ fún pé o ṣe ẹ ká sọ pé mo yàn ọ́ ẹ ká sọ pé mo dúpẹ́ ẹ ká sọ pé mo gbé ọ ga ẹ ká sọ pé mo gbé ọ ga alágbára mo yàn ọ́ alágbára mo gbé ọ ga alágbára mo yàn ọ́ jésù ṣé o jésù ṣé o jésù ṣé o jésù ṣé o jésù ṣé o ọ̀nà pẹ́ mi pọ̀ mélè san tán gbèsè ọpẹ́ mi pọ̀ o lọ́dọ̀ rẹ bàbá bàbá gbèsè ọpẹ́ mi pọ̀ mélè san tán gbèsè ọpẹ́ mi pọ̀ o lọ́dọ̀ rẹ bàbá gbèsè ọpẹ́ mi pọ̀ pé lè san tán gbèsè ọpẹ́ mi kò lọ́dọ̀ rẹ ayérayé bàbá bàbá bá gbèsè ọpẹ́ mi kò pé lè san tán tán gbèsè ọpẹ́ mi kò lọ́dọ̀ rẹ bàbá gbèsè ọpẹ́ mi kò lè san tántántá o gbèsè ọpẹ́ mi pọ̀ o ọ̀dọ̀ rẹ kábíyèsí lábàbà mi o gbèsè ọpẹ́ mi pọ̀ lè lè san tántán gbèsè ọpẹ́ mi pọ̀ o ọ̀dọ̀ rẹ bàbá gbèsè ọpẹ́ mi pọ̀ o lọ́dọ̀ rẹ olódùmarè ńlá. gbèsè ọgbà mi kò lọ́dọ̀ rẹ bàbá. gbèsè ọgbà mi kò bẹ́ẹ̀ lè san tán. mi kò. ń ṣe ohun tá a lè san kò sóhun tá a lè san gbèsè ọpẹ́ tá a jẹ níwájú ẹ̀ṣẹ̀ kábíyèsí oṣó olúwa mo. Jésù Olúwa mo júbà rẹ alágbára gíga lórí ayé mi Olúwa mo júbà rẹ ayayayayaya olóò. kábíyèsí ńlá bàbá mi o. Deus o ṣé o jésù o ṣé o jésù o ṣé o kábíyèsí mo yàn ọ́ kábíyèsí mo gbé ọ́ o kábíyèsí o o jésù o ṣé o mo thank you lord jesus my feet. I feel máa fi yìn fún Jésù kò béèrè ìrànlọ́wọ́ mìíràn bí kò ṣe yìnyín kò gbowó kò gbòbí bóyá ń bá lówó máa fi máa fi fún Jésù. Ma fille, ma fille, ma fille, ma fille Ọlọ́run béèrè. ká dágbára fún ẹni tó lágbára yìí o tó bá níbẹ̀ pé òun ló tó láti gba gbogbo ògo yìí ẹ ká sọ fún pé ó ṣe lórí ọmọ yẹn o tó bá rí bẹ́ẹ̀ pé òun ló ní gbogbo ògo yẹn lórí iṣẹ́ rẹ àti nínú gbogbo ọ̀nà rẹ sẹ́ ẹ ká sọ fún pé alágbára ni pé ó ṣe o pé ọlọ́run ó ṣe fún ìrànlọ́wọ́ tó fún mi ọlọ́run ó ṣe fún ọ̀nà mi ọlọ́run mo ṣe fún o mo dúpẹ́ fún ìdúró tìrẹ lórí ayé mi thank him for the Lord that is with you ó ní bí ojú olúwo bá sí nípa tiwa ó ní kí ni àwa ó bá máa wí ọlọ́run ló wà nípa tirẹ̀ o òun ló fi lè dúró tó fi lè sọ̀rọ̀ the lord that is with you the lord that is for you ọlọ́run tó wà nípa tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run mo yàn ọ́ mo dúpẹ́ pé o wà nípa tèmi ọlọ́run mo gbé ọ ga mo dúpẹ́ pé o wà nípa tayé mi ọlọ́run mo fi gbogbo ògo fún ọ torí pé o wà nípa ti ayé ọmọ mi let's lift our voice and bless him pé Jésù ṣe torí pé o wà nípa tèmi is you we thank you Lord we worship you excellent God we thank you beautiful God we glorify you glorious God we say thank you wonderful God we, we appreciate you. We give all our praise to you, all the honor, all glory unto you. We thank you for everything concerning your life. A dúpẹ́ fún oore ọ̀fẹ́, a dúpẹ́ fún àánú, a dúpẹ́ fún ìṣẹ́gun tó fún wa. Thank you, Lord, for the victory that you have given to us. We thank you, Lord, for the grace of your power adúpẹ́ fún oore ọ̀fẹ́ agbára rẹ adúpẹ́ fún oore ọ̀fẹ́ ìyìn rẹ adúpẹ́ fún oore ọ̀fẹ́ ọ̀rọ̀ rẹ thank you lord for everything ayọ̀ thank you jesus gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa ẹ ká sọ fún ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi olúwa dáríjì ó ní tí n bá pẹ ìṣàn ló kan àyà wọn náà pé ọlọ́run kì yóò gbọ́ a sì fẹ́ kọ́ ọlọ́run kó gbọ́ ohùn wa lónìí ohun tá a ṣe ni pé by saying yes to that very sin before the Lord pé ẹ̀ṣẹ̀ ní ọlọ́run not We talking ourselves or out of it or we giving an excuse to our sin or we acknowledge it pé à ń gbà pé ẹ̀ṣẹ̀ ni èèyàn láti pe ẹ̀ṣẹ̀ ní ohun tí ọlọ́run pè é kò gbọdọ̀ ohun tọ́lọ́run pè é ní kéèyàn pè é tíyàn bá pè ní ohun tí ọlọ́run ò pè é kò ṣe ohun tó dáa ẹ ká sọ fún ìbínú yẹn ọlọ́run ẹ̀ṣẹ̀ ni o àìdáríjì ọmọnìkejì yẹn o ẹ̀ṣẹ̀ ni o èròkérò yẹn nú ọkàn mi bàbá ẹ̀ṣẹ̀ ni o ìjà yẹn ẹ̀ṣẹ̀ ni ọlọ́run mo mọ̀ bí ẹ̀ṣẹ̀ nú ayé mi lónìí àìṣe ohun tó yẹ kí n ṣe tó àìgbọ́ràn àìtẹ̀lé ẹ bẹ́ẹ̀ ni ọlọ́run ẹ̀ṣẹ̀ ni ìfẹ́kùfẹ́ ọkàn ẹ̀ṣẹ̀ ni o ìrùkérò yẹn ẹ̀ṣẹ̀ ni o ìjà ẹ̀ṣẹ̀ ni o bẹ́ẹ̀ ni àìrànmọ́nìkejì mi lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ni o ọlọ́run mo mọ̀ bí ẹ̀ṣẹ̀ lónìí dáríjì mi bàbá dáríjì mi ask the lord to forgive you as you acknowledge those things as a sin before the lord pé kí èèyàn tún mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ nìkan olúwa wá ràn mí lọ́wọ́ mi borí ẹ̀ fún mi ní agbára lórí ẹ̀ ẹ o kò yẹ kó olúwa dáríjì mí nìkan that God should forgive you alone wá béèrè fún agbára agbára láti wá borí ẹ agbára láti láti filẹ̀ pápátá láti yànda rẹ̀ agbára láti um, let you turn away from it olúwa fún mi lónìí power spirit the heart to turn away from it ẹ̀mí láti filẹ̀ pátápátá ẹ̀mí bẹ́ẹ̀ ni ẹ̀mí láti yànda yányányányá ai la pari ma ṣáìra èmi láti wojú ìwọ ọlọ́run ẹnìkan ẹ po orúkọ jésù pé kí ẹni máa ìsírẹ́lì kó yàǹda fún ọ lónìí ẹ po orí ọ̀fẹ́ yẹn kó wọnú ọkàn mi màkàbà kó sata orí ọ̀fẹ́ ọlọ́run wọnú ọkàn mi lọ ẹ̀mí mọ́ gbàkóso ọkàn mi gbogbo àyà gbogbo ọkàn òkúta gbogbo àyà gbogbo ọkàn òkúta gbogbo etí kúkún sí ọ̀rọ̀ rẹ ayé mi olúwa gbà mí lónìí gbogbo yẹn gbàdúrà pé kí ọlọ́run gbà ọ́ pé kí ọlọ́run gbọ́ ọ́ pé orúkọ jésù kí ọlọ́run kó gbọ́ ọ́ pé kí ọlọ́run kó gbọ́ ọ́ gbọ́ lórúkọ jésù kristi olúwa ohun tí sọ́ọ̀lù ṣe kò tó ohun tí dáfídì ṣe o àìgbọ́ràn ló pa sọ́ọ̀lù lóòótọ́ sọ́ọ̀lù ṣe àwọn kankan náà tó burú jù o ó pa ìránṣẹ́ ọlọ́run ó pa àwọn ìránṣẹ́ ọlọ́run ó pa ọlọ́run sì fìyà jẹ ọlọ́run fìyà jẹ ó fi jẹ àwọn ọmọ ẹ̀ ọlọ́run bẹ̀ ẹ̀ṣẹ̀ wò lórí àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́run ó ṣe ohun tó tí ò dá ṣùgbọ́n ìgbà tán sọ fún pé ó gbọ́ràn ó ń tra àṣọ má dojú tì mí ní oṣooju àwọn èèyàn yìí náà jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé má jẹ́ ọmọ pé bóyá mo ṣùgbọ́n ìgbà tán sọ fún dáfídì pé ìwọ lẹni náà bíbélì sọ pé dáfídì ó fọ ara rẹ̀ yá ìgbà tán sọ fún dáfídì pé ó dá ẹ̀ṣẹ̀ ó fọ ara rẹ̀ ya ó ní dájú àwọn ìlú psalm fifty one ohun tó sọ nígbà tó sọ fún nìyẹn o pé ah, ìwọ lẹni náà o psalm fifty one gbà tó sọ fún dáfídì pé àà ah, ah, ìwọ ló gba ìyàwó ìyàwó tó tún fi ojú ọlá ọlá gba ẹni ẹ lójú pé à ìwọ lẹni náà ìwọ lẹni náà tó yẹ pé ló dá ẹ̀ṣẹ̀ yẹn look at what they say in psalm fifty one ìgbà tí wọ́n sọ fún un tó sọ ni ó ní ah have mercy on me olúwa ṣàánú fún mi o oh God according to thy loving kindness ohun tó sọ jáde nígbà tó sọ fún nìyẹn pé ìwọ ló dá ẹ̀ṣẹ̀ yẹn o ìwọ ló ìwọ ló ẹlẹ́ṣẹ̀ yẹn tó ń sọ ó ní according to thy loving kindness according to the multitude of thy tender mercy blot out my transgression ohun tí dáfídì ń sọ rèé o and wash me thoroughly from my iniquity and cleanse me from my sin. Ah, ah, ah, look at it in verse three for I acknowledge for my transgression. Ah mo gbà Dáfídì ló ń sọ ìgbà tó sọ fún yẹn for I acknowledge my transgression and my sin ever before me. Ah ohun tí mo ṣe mo ti gbẹ̀mí èèyàn bẹ́ẹ̀ ni ó ti gbẹ̀mí kò ṣeé dá padà and that sin ever before me against thee only lọ́dọ̀ rẹ nìkan I have sinned I have done this evil in thy sight thou that may justify when thou speakest and be clean when thou judgest. Look at it. He said, Behold, I was shaped iniquity indeed in sin my mother conceived me ó gbà kò kò bá ìyá rẹ̀ out and what the word of God the man said to him "May you will not die ìránṣẹ́ ọlọ́wọ́ sọ pé o ò lè kú pé ọlọ́run mọ̀ pé o ti mọ ẹ̀ṣẹ̀ rẹ you should have died ọlọ́run ò bá pa ṣùgbọ́n torí pé ó gbà ó wá sọ pé ah, ọlọ́run ọlọ́run ọlọ́run pé ò ní kú má wọ̀rí ò ní kú ọlọ́run ò ní pa ẹ́ <laughs> ṣùgbọ́n ìdájọ́ ẹ̀ <laughs> Eh, but see, the Lord is the love of God, where our heart is longing at all time before the Lord. When our heart is crying, look at what he says in verse. And what Saul lost, but he, he asked, he said, Make me hear joy and gladness, that my bone which has been broken rejoice. Hide not thy face from my sin mú ẹ̀ṣẹ̀ rẹ kú gbójú rẹ kú lẹ́ṣẹ̀ mi and blot out my iniquity and he say create in me i want you to open your heart and pray olúwa dá ọkàn àyà tuntun sí ọkàn mi lónìí o ó ní create in me o oh god a renew right spirit within me and renew the right spirit within me create me a clean heart and renew the right spirit within me fẹ́ kó gbàládùá Ask the Lord the Lord should create in you, create, Lord should go over God, create in you a clean heart. Ask the Lord the Lord you God to create eh, create in you. Olúwa dá ọkàn àyà tuntun sí ọkàn mi lónìí and renew my spirit. Borúkọ Jésù, borúkọ Jésù dada. Gbúàdúà lórúkọ Jésù Kristì. Olúwa wa, ó tún gbàdúà kan yẹn. Ó ní take not the Holy Spirit away from me. Ó ní má gbẹ̀ because gbà tó rí orí ọ̀gá ẹ̀ dáfídì ojú ẹ̀ ló ṣe rí ọ̀gá ẹ̀ gbà tí ẹ̀mí mọ́ kù nínú ayé ẹ̀ ẹ̀mí mọ́ kù nínú ayé sọ́ọ̀lù ó di ìdàkudà a life of a man cannot be empty whether God is in it or Satan is in it something has to occupy there is no empty life kò sáyé tó ṣòfò something has to occupy ṣùgbọ́n gbà tí ẹ̀mí ọlọ́run fi sọ́ọ̀lù lẹ̀ but thank God for the time of grace and thank for Jesus Christ Thank God for the time of grace, that dispensation of God's grace in our life. Jesus said it, I will not leave you nor forsake you. That's the good news for our life, not like the old. Because Jesus told us that God is going to create a new covenant, not, not as the old covenant that He has made with your forefather. All sọ pé òun ó ṣe kò ṣe májẹ̀mú tí mo ti bá wọn dá pẹ̀lú àwọn lákọ̀ọ́kọ́ a new covenant That's why that the Holy Spirit is in you, but Holy Spirit can be silent, but he will not depart from you. Ẹ̀mí mọ́ lè dákẹ́, ẹ̀mí mọ́ ò kí ń fìyàn lẹ̀, ṣùgbọ́n ó lè dákẹ́, ó lè dákẹ́, á dákẹ́ pátá tí ò ní sọ̀rọ̀ mọ́, but á wà ń bẹ̀. Gbà tí èèyàn bá gbà láàyè náà ni yóò máa fọhùn. Gbà àyè tí èèyàn bá gbà náà ló máa gbà. Tí èèyàn bá gbà láàyè kò ní ṣe, á wà ń bẹ̀ is there because Jesus sọ pé I will not leave you not forsake you Jesus sọ bẹ́ẹ̀ èmi ò ní fi ọ́ sílẹ̀ he will not leave you even though he told us that he is going to leave ninety-nine what a, a businessman to lágbára nìyẹn o i'm going to leave ninety-nine After ninety-nine lẹ̀ á lọ wá ẹyọ kan tó sọnù yẹn rí pé màá fi ninety-nine lẹ̀ o there's the love of God that no thing shall take you away from his hand pé kò sókun tó máa gbà ẹ́ lọ́wọ́ òun he say all that my father has given to me that nothing nothing shall take them away from me gbogbo àwọn tí bàbá mi ti fún mi ẹ o tó ti ó ní kò so sátani gangan ò lè gbà á sátani gangan ò lè gbà á lọ́wọ́ ọlọ́run he say nothing shall take them away from me he will leave the ninety-nine and go after that one pé ìwọ́kẹ̀ ó lè lọ́ọ̀bì kankan ẹ po orúkọ jẹ́ olúwa wọnú ọkàn mi wá ẹ má jẹ̀mú ni olúwa wọnú ọkàn mi wá ó ní àwọn tá a yàn àwọn tá a pè àwọn la yàn àwọn la máa ṣe lógo olúwa wọnú ọkàn mi wá olúwa yàn mí fẹ́ lónìí porúkọ jésù dáadáa olúwa yàn mí fẹ́ ẹ porúkọ jésù olúwa yàn mí fẹ́ ẹ porúkọ jésù olúwa yàn mí fẹ́ dùà dùà lórúkọ jésù kristi olúwa wá ẹ porúkọ olúwa gbàdúà fún mi olúwa súre fún mi lónìí ohun tó wọnú dá ohun tó wọnú ohun tó wọnú pétérù òun náà ló máa wọnú júdà júdásì ohun tó wọnú pétérù tó fi sọ pé àà ò ní kú o ò ní kú o nílò ò ní kú o ohun tó wọnú pétérù tó fi parọ́ pé à mi ì mọ̀ rí o kó tó fẹ́ fẹ́ ra ẹ̀ ṣépè òun náà ló wọnú júdásì tẹ́ pé kò sí ìgbàlà fún un hm, ó ní ọmọ ìgbé kí ó ṣàlàyé ṣègbé ẹ polúwa yàn mí fẹ́ lónìí o jésù ó wo pétérù ó ní pétérù ó ní sátánì ó mà ti pinnu nínú ọkàn rẹ̀ láti ní ọ tàbí sátánì sọ pé ah ìwọ kẹ ó lè lọ ó ní ṣùgbọ́n one thing ó ní mo gbàdúrà fún ẹ àdúrà yẹn gbà á olúwa yàn mí fẹ́ nǹkan náà ló wọnú júdásì tí ó gbàdúrà fún kò ṣe gbàdúrà fún júdásì ṣùgbọ́n ó gbàdúrà fún pétérù and it comes with the heart of love ní ìbẹ̀rẹ̀ ọkàn ni ọlọ́run mọ̀ pé pétérù nífẹ̀ẹ́ òun ọlọ́run mọ̀ pé pétérù fẹ́ ṣèfẹ́ òun ọlọ́run mọ̀ pé pétérù gbogbo ọkàn ẹ̀ ló fi sí ọlọ́run mọ̀ pé everything ọlọ́run mọ̀ kan ènìyàn even though ó mọ̀ pé ó ní ó ní ó he has a weakness but ó mọ̀ pé ọkàn rẹ̀ yànda pápátá ó mọ̀ pé ó fẹ́ fi ọkàn rẹ̀ jì ṣùgbọ́n mọ̀ pé júdásì pé hmm, ohun tó bá ń ṣe ibi tó bá wà jẹ́ kí ọkàn rẹ̀ wà ń bẹ̀ sókè ìbùkún bẹ̀ kó lè jẹ́ tiẹ̀ mọ́kànṣá wà ń bẹ̀ mọ́kànṣá gbórí síbẹ̀ akọ̀ṣà wà ń bẹ̀ yẹn ṣá akọ̀ṣà ń lọ bẹ̀ yẹn ṣá fi gbogbo ọkàn sí so kí ìbùkún bẹ̀ kó lè jẹ́ tiẹ̀ ìbùkún bẹ̀ ló jẹ́ ti pétérù o tí jésù fi wò pé mo gbàdúrà fún ọ ó ní sátánì ti pinnu láti ní ẹ o ó ní ṣùgbọ́n mo gbàdúrà kí ẹsẹ̀ ọ̀run sì yí padà ai masaida ṣùgbọ́n ti júdásì kò yí padà o ẹ pọ́rúkọ jésù olúwa gbàdúrà fún mi olúwa yàn mí fẹ́ tọmọtọmọ lónìí o ai makali masaya ó láwọn tá a pè àwọn náà la ó yàn àwọn náà la ṣe lógo ẹ pe orúkọ jésù tọmọtọmọ tilétilé bàtẹ́rì àmà kápradó kapẹ́ ẹ porúkọ olúwa yàn mí fẹ́ lónìí màṣí katakata màṣí kẹpẹ́rì kata màzó kapírì kẹtẹ́líà màsóńdòrí àmà kùsẹ̀tẹ́líà somebody pray that prayer make ọlọ́run kó yàn ọ́ fẹ́ pe orúkọ jésù mẹ́kì ọlọ́run kó yàn ọ̀fẹ́ olúwa gbàdúrà fún mi somebody pray olúwa gbàdúrà fún mi ẹ sọ fún ọlọ́run jésù gbàdúrà fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó ní ṣe wọ́n lọ́kan as I am one with you ẹ porúkọ jésù jésù gbàdúrà fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ àyíká pàtó orí máa ṣàìrà porúkọ jésù olúwa súre fún mi somebody pray ẹ̀mí má gbàdúrà fún mi somebody pray kàtórí àmà ká pàtàyàbà lè sẹ́ńtórí àmà ṣẹ́ńdínlẹ́bọ̀ ẹ po jésù olúwa yàn mí lónìí o olúwa yàn mi fẹ́ yàn mí tọmọtọmọ ẹ̀mí rẹ kó má fi mí sílẹ̀ let your spirit dwell in me ẹ̀mí rẹ kó sọjí nínú mi in any way that i silent your spirit ní gbogbo mo ti mo pẹ ọ̀rọ̀ rẹ tí mo ti pẹ ẹ̀mí mà rẹ lẹ́nu mọ́ tí ò lè sọ̀rọ̀ mọ́ po jésù ibi tí gbogbo ẹ̀mí má tí ẹ̀mí mọ́ ò lè sọ̀rọ̀ mọ́ nínú ayé wa ní orúkọ jésù olúwa mú kó nu ayé mi ìwọ ẹ̀mí mọ́ Oya yá bẹ̀rẹ̀ sí fọhùn somebody pray that prayer makapatoko porabagaba ẹ̀mí mímá bẹ̀rẹ̀ sí fọhùn ẹ pọ orúkọ jésù ẹ̀mí mímá bẹ̀rẹ̀ sí fọhùn pọ orúkọ jésù dáadáa ẹja gbàdúrà ẹ̀mí má bẹ̀rẹ̀ sí fọhùn ní orúkọ jésù ẹ̀mí má bẹ̀rẹ̀ sí fọhùn nínú ayé mi lónìí má dákẹ́ má gbogbo ọ̀nà tí mo ti mú ọ dákẹ́ ní orúkọ tí ò fi fọhùn mọ́ ní orúkọ gbúà dúà lórúkọ jésù kristi olúwa wa nígbà tí ẹ̀mí bá fọhùn ó máa mú ìrìn àjò rọrùn ó sì máa ń gbàyàn lọ́wọ́ gbogbo ẹ bẹ́ẹ̀ ni and i have seen mo ti rí rí o and i have seen not one twice tí mo rí pé when ẹ̀mí má tó bá sọ pé nǹkan báyìí báyìí báyìí má ṣe báyìí má lọ bíi má tẹ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe ilé máa ṣẹlẹ̀ bó ṣe mọ̀ tí mo ti rí dáadáa rí pé ah, hmm, pé ó dákẹ́ ẹ̀mí má má dákẹ́ pé kó máa fọhùn ẹ o ẹ o tẹ́mi mọ́ bá ń fọhùn nú ayé èèyàn gbà ah, ibi ìmà lọ o báyìí ni o nǹkan báyìí ń bọ̀ o ó máa mú rẹ̀ àjò ìwọ ò ní sákiri mọ́ àti ẹ̀mọ́ tó máa ṣe ni ẹni báyìí ni kò lọ bá bó ṣe yẹ kó gbàdúrà rẹ o ọjọ́ mẹ́ báyìí ni kò ṣe ṣe o ìwọ gan wàá di wòlíì ara ẹ̀ fúnra rẹ you be a prophet yourself o ní ìdí pé mi sọ pé kò dáa i'm not saying it's not good to somebody to pray for you it's okay iron sharpen iron but ìwọ gan tó wá fẹ́ lọ gan ọlọ́run kan ti sọ o kò fẹ́ confirm you know just by two ìmútébù tí God confirm his word nígbà tí ẹ̀mí bá sọ tó bá sọ̀rọ̀ nǹkan báyìí ń bọ̀ o nǹkan báyìí ń bọ̀ o nǹkan báyìí ń bọ̀ o bó ṣe yẹ kó máa gbà I have seen it kò ṣe pé kíní I know pé ẹ̀mí máa ń fọhùn and it direct ah, ah, kó pé ah, nǹkan báyìí rí ni o nǹkan báyìí báyìí rí o ẹ̀ porúkọ ẹ̀mí má bẹ̀rẹ̀ sí fọhùn ayé mi ẹ̀mí má bẹ̀rẹ̀ sí fọhùn ayé mi one step I call you is one step ahead of your enemy ìgbésẹ̀ kan ju ọ̀tá rẹ lọ kó tó gbé ó fún ó fún Elisha lórí ọ̀fẹ́ yẹn ọba kó tá àwọn ọba Syria ti lọ dóde pé má gbà kọ́nà yẹn wọ́n ti dóde ẹ̀ ń yẹn o and there is a confusion in the camps of enemies wọ́n mú bẹ̀ sí dàmú pátá ló ń tú àṣírí wa so ẹ̀mí máa ń tú àṣírí ogun ogun ò ní bònú ayé ẹ mọ́ ẹni tó tún bẹ rẹ́rìn tí ń fi náà máa yí ẹ yẹn ai màkàdé máa ṣàìdá ẹntì bẹ́ẹ̀ ń gbé tó tún ń gbé lulẹ̀ mọ́ ọ lọ́wọ́ àyíká pari ma ṣáyà gbogbo àṣírí òkùnkùn tó bò nú ayé ọmọ ẹ àyíká tari ma kó palaba ẹ porúkọ jẹ ẹ má bẹ̀ sí fọ ònú ayé mi can somebody pray o nílò ẹ látò ní gbogbo tí mo ti mọ ọ dákẹ́ gbogbo tó ti dákẹ́ nú ayé mi is there ó wà nú ayé ẹ àbẹ kò sọnù is there wàá rí pé tó bá gbà láàyè wàá rí pé ó bẹ̀ sọ̀rọ̀ padà ẹ porúkọ bá bẹ̀ ṣe ohun tó yẹ kó ṣe yẹn wàá rí pé yóò sọ jí padà ẹ̀mí má mi kárí màsáìrà bẹ̀rẹ̀ sí gbogbo tí mo ti mú ọ dákẹ́ nínú ayé mi lónìí olúwa mú kúrò gbogbo tí mo ṣe tí mo tó fi dákẹ́ lórúkọ jésù nínú ayé àwọn ọmọ mi tó sọkà báwo lè ṣe wá ń ṣẹlẹ̀ báyìí kò máa yé mi mọ́ o lórúkọ jésù óyá óyá óyá óyá óyá óyá mú kúrò ní orúkọ àánú kò fọ́ let your mercy speak let your mercy speak let your mercy speak let your mercy speak let your mercy speak ní orúkọ jésù ní orúkọ jésù let your mercy speak in the life of anyone if, if, everyone this morning ìdánú ayé ẹnìkankan lónìí ẹ má bẹ̀rẹ̀ sí fọ́ wọn ẹ má bẹ̀rẹ̀ sí fọ́ wọn gbogbo àṣírí òkùnkùn nínú ayé wa lónìí ní orúkọ jésù gbogbo àṣírí ọ̀tá gbogbo ìgbésẹ̀ àwọn ẹni ibi gbogbo àwọn tó kóra wọn jọ àwọn tó fara pa wọn tí ń ta fà àwọn tó fara wọn tó sọ ọ papọ̀ ní orúkọ gbogbo àwọn tó dó tì ọ ní orúkọ jésù tí ń gbé bó ṣe ń gbé tó ń gbé lulẹ̀ ní orúkọ bó ṣe ń fà sókè tó ń bà tó ń dà sílẹ̀ gbogbo àwọn ènìyàn ká lórúkọ jésù olúwa bẹ̀rẹ̀ sí tú wọn láṣìírí inú ayé mi lónìí o olúwa bẹ̀rẹ̀ wọn láṣìírí inú ayé mi àṣírí ogun ogun ò bò inú ayé mi mọ́ somebody pray gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa o méjì ni àṣírí ogun ó lè tú ṣùgbọ́n kí ọlọ́run tó wá fún yàn ní ìṣẹ́gun ọlọ́run lè sọ fún ẹ pé ẹni tó wà ń di ọ̀rọ̀ rẹ rèé o ìyẹn ò mí pé yàn ní ìṣẹ́gun lórí ẹ o kò mọ̀ ni to know how to do ṣùgbọ́n náà ìṣẹ́gun yẹn ló wà kù ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ ẹlòmíràn ti sọ ó ti mọ̀ ọ́nà pé ẹni tó wà ń di ọ̀rọ̀ òun ni kò strange mọ́ ṣùgbọ́n eh, wọ́n ti sọ fún mi pé ẹni ẹ ló wà ń bẹ ẹni ẹ ló ń ṣe mí which is can be truth and <laughs> ó lè jẹ́ òótọ́ and also it can be otherwise too sometimes you know the devil mix up things I say Satan uh, uh, electron it depends electron it makes you to focus on certain people á jẹ́ kó ojú ẹlòmíì ló máa wá wò pé ẹni ẹ ló máa gbé wá fún ẹ ṣùgbọ́n ẹni tó ń fínà yẹn ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni ẹni tó ń fínà mọ́ ọ yẹn ọ̀tọ̀ lẹni tó wà ń bẹ̀ o arábìnrin kan mo sọ fún yín arábìnrin kan mú ẹnìkan wá sọ́dọ̀ mi ẹni ẹ lọ́jọ́ wájú àgbàdúrà o bẹ́ẹ̀ ni ẹ ṣe wọlé mo níta lẹ́ni tó dúró tì yín yìí ẹ̀yin wọ́n jọ ṣùgbọ́n jọ wá gbàdúrà ni <laughs> bọ̀ṣùgbọ́n ah ẹni yìí is Uh, ó máa wá ràn mí lọ́wọ́ gan ló máa bá mi ṣe business mi oh my oh my oh it's just there for me and my God oh my God ìgbà mi wà dákẹ́ kò ṣe gbogbo kan ní a àti gbogbo àkọ́bìrì àtàlẹ́ni ah, tó ta ló tẹ̀lé yín wáyé ah the one that is helping me òun ló ń mi ń ṣe gbogbo nǹkan tí máa ń ṣe máa ń ránṣẹ́ ah, ọ̀rọ̀ mi kalára gan ọ̀rọ̀ mi ah, oh my God ọ̀rọ̀ mi kalára gan <laughs> àbí kí ni bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni hallelujah so èèyàn lè mọ̀ ńgbà míì wọ́n lè ti sọ fún ẹ pé ẹni báyìí ló wà ń di ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tó lè ṣe sí kò ṣeé lù pa kò ṣeé lọ fọ́gi mọ́ lórí kò dẹ̀ sì ṣeé bájà ogun ẹ̀mí ò kì í ṣe physical fight pé màá lù ẹ bàjẹ́ kó o nà nǹkan míì ni ẹ pọ orúkọ Jésù Olúwa gbèjà mi gbogbo àṣírí òkùnkùn ayé àwọn ọmọ mi lórúkọ Olúwa bẹ̀ asán gbogbo ìgbésẹ̀ àwọn ẹni bíi every works of darkness nínú ayé mi èyí tó mú ìrìn àjò yìí le èyí tí ò jẹ́ kí ọ̀nà yìí là bó ṣe ń ṣe tó èyí tí ò jẹ́ kó ní ìfọ̀kànbalẹ̀ gbogbo agbá tí mú ìjì yìí nínú ayé mi gbogbo èèyàn kà tó ní mi ẹ̀nẹ́ lọ bíi fáráò gbogbo ẹni tó ní máa jìyà ikú ni gbogbo alágbá tó bá májẹ̀ tó bá òkùnkùn múlẹ̀ nítorí ọ̀rọ̀ mi gbogbo ẹni tó fi ara ẹ̀ jì pé nípa ayé ẹ̀ ẹ filẹ̀ fún mi màá dúró tì í gbogbo ẹni tó fira ẹ̀ jì gbogbo àwọn tó fira wọn jì nítorí ọ̀rọ̀ mi gbogbo ẹni tó yàǹda ara rẹ̀ fún ayé mi pé wọn ó dojú ẹ̀ délẹ̀ ni olúwa dojú tì lónìí gbogbo àṣírí òkùnkùn gbúdọ̀ bò mọ́ o ó yẹ ó yẹ ẹnu ọmọ ọlọ́run ẹ sọ́ orúkọ jésù orúkọ jésù gbogbo àṣírí òkùnkùn lẹ́nu iṣẹ́ yẹn kò gbúdọ̀ bò mọ́ ní orúkọ jésù gbogbo àṣírí òkùnkùn ní ọ̀nà mi nínú ilé mi gbogbo àṣírí òkùnkùn ní ọ̀nà mi open your heart to pray gbogbo àṣírí òkùnkùn kò gbúdọ̀ bò mọ́ ní orúkọ gbogbo tó bá sápamọ́ sí gbogbo ẹni tó ń gbọ́wọ́ kọ́wọ́ ní orúkọ jésù nítorí ayé àwọn ọmọ mi gbogbo ẹni tó ń gbọ́wọ́ kọ́ gbogbo ẹni tó ń yàǹda rẹ̀ fún sátánì gbà níṣẹ́ ẹ filẹ̀ fún mi ní orúkọ jésù gbogbo májẹ̀mú tí ń jà mí lógun gbogbo ọ̀rọ̀ ènìyàn pèkárí àmàkàtà gbogbo májẹ̀mú tí ń wà nù ìran tí ń bẹnu létí ń yọ mí lẹ́nu gbogbo tó farapamọ́ gbogbo tó farasin orúkọ jésù gbogbo ogun tó farapamọ́ gbogbo ogun tó fara sínú ayé mi lónìí ẹ gbà aládùá gbogbo ọwọ́ kọ́kọ́ farapamọ́ nínú ayé ọmọ mi gbogbo ọwọ́ tó fọwọ́ tó fi ara rẹ̀ pamọ́ gbogbo ogun tó farapamọ́ gbogbo ogun tó fara sínú ayé mi ní orúkọ Jésù olúwa fún mi ní ìṣẹ́gun lónìí olúwa fún mi ní ìṣẹ́gun lónìí olúwa fún mi ní ìṣẹ́gun lónìí ní orúkọ Jésù ó yá ó yá ó yá ó yá màsá tàtàtàtà. Ta, ta, ta, ta. Matoria makosata. Somebody pray. Masete te te te te te. Awala ngbadua. Gbogbo wa to farasi gbogbo wa ajaye niya. Gbogbo wa ogun apani loju. Eyi ti o je ki ona ye bo si. Eyi to je ko wa lorilede yen ti o je ki ona ye la. Eyi to fi nse latijo yen ti o je ko ri approval lori e. E pe oruko Jesu. Mashido ya makata. Lekando ya makansa te. Bakori ya makusanda ya bo. E gbaladua. gbogbo tó fara pamọ́ gbogbo tó fara sínú ayé mi olúwa fún mi ní ìṣẹ́gun olúwa fún mi ní ìṣẹ́gun olúwa bá ìwọ sátánì wí olúwa bá ìwọ sátánì wí olúwa bá ìwọ sátánì wí olúwa bá ìwọ sátánì wí olúwa bá ìsọ sátánì wí dùà dùà lórúkọ jésù kristi olúwa wa ẹ pọ orúkọ jésù ẹ sọ fún ọlọ́run gbogbo tó ti gbàdúrà òdì lórí ayé mi gbogbo àwọn tó gbàdúrà òdì lórí ayé mi olúwa ṣẹ́gun fún mi lórí ẹ̀ gbogbo àdúrà òdì gbogbo mo mọ̀ pé ọlọ́run kò ní gbọ́ ohun tó jẹ́ ohun tí ò ṣe tiẹ̀ ohun tá a mọ̀ nìyẹn o pé ọlọ́run ó máa gbọ́ ohun tó jẹ́ according to his word that's why sometimes àwọn àdúrà ń gbà mí ìta bá ń gbà á ọlọ́run akọ̀ pé ó kàn ń tán rẹ má tán rẹ ń bí o má pẹ́ lórí ẹ o mo sọ fún wa pé àdúrà mi dùn létí gbogbo ó lè dùn létí kò dé pàà níwájú ọlọ́run ṣùgbọ́n gbogbo wa inú wa dùn á ah, olúwa o <laughs> ọlọ́run ò wí kí ó kàn ń tan rẹ má tan rẹ ń bí o má tan rẹ ń bí kò ní ọlọ́run ò kì í gbọ́ ibi ọlọ́run kò kì í gbọ́ ohun tó dá mi lójú ni pásítọ̀ bá lóye mi sọ pé nípa ìran kò ń sọ̀rọ̀ ìran eléyìí is is by the word of God and the nature of God himself ọ̀rọ̀ ọlọ́run ni and the nature of God ohun tó ọlọ́run jẹ́ ni so àdúrà míì ó lè kọ̀ lè dùn létí wa gbogbo wa lè pariwo a lè gbẹgbẹgbẹgbẹ òótọ́ ni sókè akọ̀ wọ́ọ̀mù ara ọ̀pù ni o <laughs> bẹ́ẹ̀ ni o I know èmi náà ti gbà dáadáa I know what I'm talking about mo mọ akọ wọ́ọ̀mà ni o wọ́ọ̀mà ni ń o ọ̀pọ̀lọpọ̀ akọ̀ akọ̀ akọ̀ so how do you get that so how do you get to where you call upon God and God will just answer. Number one, you align yourself with God and have the understanding of the Word of God. Align yourself with God and have the understanding of God. I will say this Africa, I àbí Nàìjíríà, à ń mú ìṣe níbi ìṣe, mi lè sọ pé ìṣe babaláwo, maybe our culture pẹ̀lú our culture have run into our, our worship mostly you know i can see that the, the, the, our culture has run into our worship before god our culture ó ti wọlé ó ti wá pọ̀ jù ó ti wá wọlé báyìí nísìnyí ó ti pọ̀ jù you know that our culture is running to our worship before god and we think that's how god is going to operate and work no yes mo lè sọ pé ah pastor ogun Africa lagbara, ogun I know that mo understand that I know there is a territorial power there is a territorial you know, devil work in territory I know that mo understand you know? but our culture have run into into our worship God just to have the understanding bí Ọlọ́run ṣe máa rìn you know how God can answer prayers mi sọ pé kò gun òsì ọ̀tá wà ọlọ́run gan sọ pé èṣù sí o even though he warned us pé ẹ gbé gbogbo àmọ́ ọlọ́run wọ̀ ọlọ́run gan bá wa wípé múra dáadáa mú sánbàtẹ́ rẹ but now how God is going to align and listen to what you are talking about mo ní àdúrà mi ó dùn létí ni àdúrà wa tí gbogbo wa máa ń gbà mí gbogbo wa èso gbogbo wa ó dùn etí ló ti dùn <laughs> etí ló ti dùn you know etí mélòó mélòó mélòó gbàtà bá gbàtà ń gbà mí nà i'm talking generally mélòó gbàtà bá gbàtà mélòó lọ́lọ́run ti wá pa ọ̀ tó ti tó ti tó ti ya wèrè dànù tó ti ya wèrè sígbó hmm, mélòó mélòó mélòó ni mélòó ni we are just doing a warming up in place of our prayer i told us how to get god attention align yourself with god and get the understanding of the word of God bí ọlọ́run ṣe máa ó bí ọlọ́run ṣe máa rìn but we have mixed our culture mm, a lot of mix has mixed up and we think that's God's way no that's not kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ogun le ju gbogbo yẹn lọ ayé burú gbogbo yẹn lọ pásítọ̀ kí ló ń sọ I know that mo mọ̀ bẹ́ẹ̀ pé ayé burú ọ̀tá burú pé ọ̀tá máa ń dènà yàn ọ̀tá sì máa ń ba ayé ẹni jẹ́ I know that gbogbo ẹ̀ náà mo mọ̀ pé ọ̀tá máa ń ba yéèyàn jẹ́ pé sátani ò kéèyàn lé ìlérí ó ní má jẹ̀mú lágbára I know sometimes also things of things of the spirit is a mystery that also is beyond of understanding I mean, mi máa wò pé kíní kan ah, kíní ah, èmi ọgán máa wò ah, hmm, sometimes àlà ó dàbí kíní ìbárí bákan but now we get to heaven we know better ẹ porúkọ Jésù sẹ àní gbogbo èèmọ òkùnkùn lórí ayé mi gbogbo ìfọwọ́sowọ́pọ̀ àwọn alágbára ènìyàn lórí ayé àwọn ọmọ mi gbogbo ogun tó fara pamọ́ tó fara sìn gbogbo ohun tí mo lé títí tí ò lọ yìí gbogbo tí mo wá títí ayé ò jẹ́ ń rí gbogbo tó ń dààmú mi tó ń mú mi ń sunkún olúwa níwájú rẹ lónìí bá mi ṣẹ́gun ẹ̀ olúwa níwájú rẹ lónìí bá mi ṣẹ́gun ẹ̀ olúwa níwájú rẹ ló bá mi ṣẹ́gun ẹ̀ ohun tí mo gbàdúrà títí tí ò tí ì gbà ayi makaeli masaira gbogbo agbá tí ń yí àdúrà dànù gbogbo májẹ̀mú lórí ọ̀rọ̀ mi gbogbo májẹ̀mú má ṣe rere gbogbo májẹ̀mú má ga gbogbo alágbá tó dó tì mí gbogbo àwọn yàkà tó fọwọ́sowọ́pọ̀ o gbogbo àwọn yàkà tó sowọ́pọ̀ o ayi masida mayirika torí ẹ masaida ayaka tẹ́lẹ̀ ẹ masadaba matoria makuta kiri bakataria mashida makori masai katalia matori makori masai katalia Ni orúkọ jésù ẹ fún mi ní ìṣẹ́gun dúà dúà lórúkọ jésù kristi olúwa wa màá torúkọ iná báyìí mi náà mú akin you know, remember also i be akin too there's one name again ahead of that akin wọ́n tó ti ní akin ṣáánú bíi tèmi ìgbẹ́ kò gbàdúrà dáadáa olúwa fún mi ní ìṣẹ́gun ọ̀nà mi jò là olúwa mi ní ìṣẹ́gun ọ̀nà méjì ó là olúwa fún mi ní ìṣẹ́gun ọ̀nà méjì ó là ẹ pé orúkọ jésù àdúrà méjì ó gbà gbogbo ẹbọ táyé ń rú nítorí tèmi lónìí bó bí wọ́n ṣe ń gbàdúrà that's a spiritual fight wọ́n náà ń gbàdúrà ayé ń rú ẹbọ ẹ pé orúkọ jésù gbogbo ẹbọ òkùnkùn olúwa bá mi yí dànù olúwa bá mi yí dànù bó ṣe ń gbàdúrà táyé ẹgbẹ́ tó ń rúbọ bó ṣe wọ́n náà ṣe ń gbà tó ṣe ń múra yẹn gbogbo agbá gbogbo èèyàn kà ti ń rúbọ lórúkọ èyí tó ń fi nǹkan kan tí ń gbé ìgbésẹ̀ ìṣubú tiẹ̀ náà bó ṣe ń gbàdúrà yìí tó sọ pé no àníṣe àníṣe ẹbọ ìrè lórúkọ Jésù èyí tí mi yíre dànù ayé mi Olúwa ṣẹ́gun ẹ̀ Olúwa ṣẹ́gun ẹ̀ Olúwa ṣẹ́gun ẹ̀ Olúwa ṣẹ́gun ẹ̀ Olúwa ṣẹ́gun ẹ̀ Olúwa ṣẹ́gun ẹ̀ Olúwa ṣẹ́gun ẹ̀ ẹgbàládùà ẹgbàládùà Olúwa ṣẹ́gun ẹ̀ Olúwa ṣẹ́gun ẹ̀ gbogbo ẹni tí ń yí àdúrà mi dànù ní orúkọ jésù gbogbo ẹni tó ń yí àdúrà yí àwọn ọmọ mi dànù olúwa ṣẹ́gun ẹ ẹ fún orúkọ jésù ẹ fún mi ní ìṣẹ́gun lónìí ẹ gbè mí níjà ẹ gbàládùà ẹ fún mi ní ìṣẹ́gun lónìí ẹ gbè mí níjà lórúkọ jésù ẹ fún mi ní ìṣẹ́gun lónìí ẹ gbè mí níjà ẹ fún mi ní ìṣẹ́gun lónìí ẹ gbè mí níjà mo orúkọ jésù dáadáa ẹ fún mi ní ìṣẹ́gun lónìí ẹ gbè mí níjà somebody pray ẹ fún wa ní ìṣẹ́gun lónìí ẹ gbè mí níjà dùà dùà lórúkọ jésù kristi olúwa láìpẹ́ la ìlú ayọ̀ mi fẹ́ lọ́dẹ óyá óyá óyá láìpẹ́ la ìlú. tọlọ́run alàyè ayọ̀ mi fẹ́rẹ̀ dé láìpẹ́ láàyè a ó wà máa gbẹ lórí ọmọ o láìpẹ́ níṣẹ́ ayé bá o dúpẹ́ láìpẹ́ láàyè. mi fẹ́ rẹ̀ dé. Láìpẹ́ láàyè ìgbìmọ̀, a ó wá bá mi gbẹ. Ó yá sọ fún Ọlọ́run aláìṣẹ́. Láìpẹ́ láàyè ìgbìmọ̀, ayọ̀ mi fẹ́ rẹ̀ dé lórí ọmọ o. Ó ó yá, láyé ìgbà láyé. láìpẹ́ láìpẹ́ láì jìnnà lórúkọ ọlọ́run alààyè ayọ̀ mi fẹ́rẹ̀ fẹ́fẹ́rẹ́ dé o bàbá mi o láìpẹ́ láì jìnnà a ó wà bá mi dúpẹ́ ẹ porúkọ Jésù ìṣẹ̀lẹ̀ ayọ̀ ṣẹlẹ̀ nínú mi o ìṣẹ̀lẹ̀ tí ayé mi ń retí ó dán kí n rí i. olúwa jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ ṣẹlẹ̀ nú ayé mi olúwa jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ ṣẹlẹ̀ nú ilé mi he say he's gonna give you the desires of your heart he say delight yourself in the lord and he's gonna give you the desires of your heart ẹ sọ fún ọlọ́run he say delight yourself in the lord he say you will give me the desires of my heart ẹ sọ fún ọlọ́run mi ìgbúdọ̀ dààmú mọ́ olúwa mi ìgbúdọ̀ ní ìpọ́njú mọ́. olúwa mi ìgbúdọ̀ sunkún mọ́ ẹ fún mi ní ayọ̀ mi ayé kan yìí ni kò ń méjì ayé kan yìí láyé wa o kò ń mo wá ẹ jẹ́ kí èmi náà ṣe rere ẹ jẹ́ kí ayé mi ní ipa ńlá ẹ jẹ́ kí ayé àwọn ọmọ mi ní ipa ńlá o gbúdọ̀ gbé ayé jìyà o gbé ayé sọkún o o gbé ayé wa dààmú ayọ̀ mi ò ẹnìkan gbàládùá ọlọ́run ayọ̀ yìí fún mi ní ayọ̀ mi ọlọ́run ayọ̀ múnú mi dùn ẹ jẹ́ kí ìgbà kó san mí ẹ jẹ́ kí ìgbà rere kó wọlé tọ̀ ayé àwọn èèyàn yìí wá ẹnìkan gbàládùá ẹ jẹ́ kí ojú mi rí ire ẹ jẹ́ kí ayọ̀ mi kún mi gbúdọ̀ jìyà mi gbúdọ̀ jìyà mi gbúdọ̀ jìyà ojú ò gbúdọ̀ tì mí mi gbúdọ̀ jìyà ẹ jẹ́ kí èmi náà ní àṣeyọrí ẹ jẹ́ kí èmi náà ní àṣeyọrí dua. dúà lórúkọ jésù kristi olúwa wa epo orúkọ jésù olúwa mú mi jọ láàrẹ lónìí mùdùnmídùn ọ̀rọ̀ rẹ olúwa mú mi jẹ listen the life is not fair ayé yìí kò is not fair i can say that to you clearly kò fair that's why we going to heaven because the earth is not fair and it's not in the beginning kò rí bẹ́ẹ̀ that's not how God created it pé kí ayé má fair káwọn kan lówó káwọn kan máa jìyà I know you can quote the scripture. The Lord made the poor and the riches. You know, He made them all. That's what is happening. It's not that pé Ọlọ́run fẹ́ ìwọ fẹ́ jìyà, ìwọ lọ́nà ayé kó lọ jìyà, ìwọ lọ́nà That's not our God. God wants equal love forever. Remember, God is a love God and things happen. Satani dènà ẹni. Ẹnìkan, àjọ ń sọ̀rọ̀. Mo ní ogun yato sí ogun o, ìjà sì yàtọ̀ So it's totally different. Ohun tí kálukú ń dojúkọ That's why o máa mọ bó ṣe máa múra bẹ́ẹ̀ ni but the victory is unto Jesus Christ that's the one way to victory which to our Lord Jesus Christ but ogun yàtọ̀ sógun no matter what it is kò sí ìtọ́wọ́ Ọlọ́run ká so the life is not fair. ẹ pe orúkọ Jésù Olúwa mú mi jẹ adùn rẹ lónìí ayé mi kò lẹ́rìí Olúwa mú mi jẹ mọ̀dúnmúdùn rẹ ó ní delight yourself also in the Lord he shall give you the desires of your heart He said, Commit thy way unto the Lord and trust also in him. Fi ọ̀nà rẹ lé Ọlọ́run lọ́wọ́ commit your way unto the Lord and put your trust in him. Oh, Masai Bakada and he shall bring it to pass. Oh, the mo ṣe fún mi. Èmi náà fẹ́ di ńlá. Orúkọ Jésù fẹ́ káwọn ọmọ mi ṣe rere. Èmi náà fẹ́ fọhùn, mo fẹ́ rọ́wọ́ yọ o. Ẹni mọ́ Ọlọ́run lanu kó gbàdúrà mi ìfẹ́ fi àìsàn ló gbà èmi ní kàpárí ma sí ìdàbòkò ṣáàtà abala ńlá ló gbàdúrà borúkọ jésù ó dán kí ayọ̀ tiẹ̀ kúnná ọdún yìí ọdún yìí ò gbúdọ̀ tó bọ́ mọ́ mi lọ́wọ́ ọlọ́run oṣù mélòó ló kù bàbá ọmọ ọlọ́run ọba ńlá ló gbàdúrà o oṣù mọ̀ ti fẹ́ tán báyìí oṣù eléyìí ti tán báyìí mélòó kù ẹ̀ afẹ́ wọ bí ló tó ọdún yìí ò gbúdọ̀ tó bọ́ mọ́ mi lọ́wọ́ ọ̀hún gbogbo ogun àfàkókò ẹni ṣòfò láyé gbogbo agbára tó ní kọjọ́ lọ́mọ mi lọ́wọ́ o gbogbo agbára tó ní kọjọ́ lọ́mọ màmá mi lọ́wọ́ ẹ̀rẹ̀ gbàdúrà gbogbo ogun tó ń fi àkókò àtogun ọjọ́ jà mí gbogbo agbára tó ń jẹ́ pé ohun tó dóde ni pé àìsàn ẹ̀ filẹ̀ gbàtà ọba tì sí ẹ̀ pé tí kò lè rí nǹkan kan mọ́ ní orúkọ Jésù gbogbo agun àfàkókò ẹni ṣòfò gbogbo ogun tó fẹ́ fi àkókò àwọn ọmọ mi ṣòfò ọmọ ọlọ́run lánàá gbàdúrà dúà lórúkọ Jésù Kristi olúwa wa mo that's another strategy of enemy kò wà náà kò ó ṣàìsàn ó ṣe kankan ṣùgbọ́n àkókò ni ò fún ọ ẹlòmíì kò yẹ pé ó ṣàìsàn kò yẹ pé ọjọ́ ló fẹ́ kó ó ti mọ̀ mo ní gbogbo nǹkan mi ọjọ́ ni kò sí bó ṣe lè ṣe I always look at it no matter how God love you no matter how God cares about you the reality is gonna set in which nobody can take it away from you and that's reality of life that at one point in time your strength is going to be going down a little bit. No matter that's reality. Ah, oh, ìránṣẹ́ Ọlọ́run ni ó lágbára ìránṣẹ́ Ọlọ́run ni iná yọ lẹ́nu ẹ̀ ìjẹ́ kí Ọlọ́run fẹ́ràn ẹ̀ gan at one point in time yóò máa rìn kẹ̀jẹ́kẹ̀jẹ́ ni o <laughs> at one point in time kò lè sáré mọ́ o at one point in time yóò pẹ́ mẹ́ni ń jẹ́ bẹ́ẹ̀ <laughs> ó lọ́nu kò sí ní reality ní nature ní ó ti set ní kò sí bó ṣe lè fa Ọlọ́run fẹ́ràn ẹ̀ ọlọ́run ṣe kinní kan ọlọ́run ah ohun ọlọ́run báyìí bóyá clear by woman. máa ń eh, eh, eh, gbà bàbá ẹ túmọ̀ ẹ ẹ mi yorùbá mo lè sálé yìí o ẹ ṣàánú mi tó ti tó ń fò ara ti dára àgbà reality ni accepting no ma that's life and i know somebody told me that they are, and i was just have that memory ah ayé ìṣá kò sí bó ṣe lè rí it's just up one point in life and also someone is gonna leave it reality ni kò sí bọ́ọ̀lù náà ṣe lè fẹ́ ràn ẹ́ tó ìyẹn á lọ lọ́jọ́ kan ṣáà ni kò sí ní nature ni we think about it kò sí bó ṣe lè rí mo ń ṣoge ní ìsìn gbogbo ẹ̀ ń tọ́jú ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ń ó bá yá ní ìsìn gbogbo ẹ̀ lọ́nu <laughs> ń dogun afọ àkókò ẹni ṣòfò wà àkókò ẹ ló target pé àti ń bá yíwọ́ báyìí ó tún wọ̀ pé ó ti lọ fún nìyẹn and he knows that he knows the nature pé kò sí bó ṣe lè mú mọ́ kò sí bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ló dá ti sára padà fún un tó wà ẹ̀pọ̀ ọlọ́run dá sọ̀rọ̀ ẹ̀ ó lọ gbé nù tó wà ẹ̀pọ̀ ọlọ́run dá ti abrahamu ẹ̀ níbo ó lọ gbé lọ gbé ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run dá padà fún wa porúkọ jésù ẹ̀ olúwa gbogbo ogun afàkókò mi ṣòfò gbogbo ogun tó dó ti àkókò nu ayé mi ẹ̀ gbogbo ogun tó dó ti àkókò nu ayé ọmọ mi gbogbo tó yẹ kó ti ṣe tó ò ṣe ó ti mọ̀ pé tó ò bá ṣe ní tó yẹ kó ṣe yẹn kó tán ni àfitọ́ ọlọ́run bá dá sí i orúkọ jésù lónìí olúwa bá mi bá gbà náà wí gbogbo lọ́ba mi bá ogun náà wí inú ayé mi lónìí gbogbo ogun atúbẹ̀ fi àkókò mi ṣòfò tó fẹ́ kọjọ́ lọ́mọ mi lọ́wọ́ gbogbo ọ̀ràn tó pé ẹ fílẹ̀ ṣàkóso jẹ́ pé ọjọ́ ló máa lọ́mọ lọ́wọ́ tọ́jọ́ bá ti lọ́mọ lọ́wọ́ ìṣọ̀kan kò sí tó fẹ́ mú mọ́ gbogbo ogun tó fẹ́ kọjọ́ lọ́mọ ọmọ mi lọ́wọ́ tó fẹ́ kọjọ́ lọ́mọ ayé mi lọ́wọ́ gbogbo tó yẹ kó ṣe tó ṣe ohun tó yẹ kó ní tó ní orílẹ̀-èdè yẹn tó mọ̀ pé tó o bá at one point in time tó o bá ti ti ṣe nǹkan tó ṣe ń bẹ̀ gbogbo ẹ̀ lọ nìyẹn o lè ṣe nǹkan tó ṣe mọ́ yàyàyà máa ká ta ta ta ta ta mo sọ ń dórí àmà káńtà ìfàkúrà bàtẹ́ màá ṣe ń dórí àmà ká sáńdẹ̀lẹ̀ bọ́ kò tẹ̀ yàrá mo ṣí kọ́ dórí àmà kú sẹ́ńdọ̀lẹ̀ mẹ́kẹ́ntẹ́ ẹgbẹ́ aládùá mo kárì máa síra gbogbo ogun àfà gbogbo ẹni ṣòfò olúwa wínú ayé mi lónìí olúwa bọ́ wínú ayé ọmọ mi lónìí olúwa bọ́ wínú ìrìn àjò mi lónìí ìwọ ogun tó fẹ́ fà kó tó fẹ́ kọjọ lọ ọmọ mi lọ́wọ́ ogun tó bá mi dùn ọjọ́ ayé mi tó bá mi dùn ọjọ́ ayé àwọn ọmọ mi tó fẹ́ kó lọ ọmọ wọn lọ́wọ́ olúwa bá ìwọ ogun ìwí olúwa bá agbára ìwí dùà dùà lórúkọ jésù kristi olúwa olúwa bá ogun ẹwé inú ayé ẹ mo ní nǹkan mìíràn tó bá ní tó lè gbádùn nísìnyí ibùdó tó bá dé létà ó enjoy ẹ mọ́ bẹ́ẹ̀ ni o ní enjoy ẹ̀ mọ́ o ní enjoy ẹ̀ mọ́ I can give you many instances of life tẹ́pẹ́ nǹkan mi ò ní enjoy mọ́ torí o ṣe ní time tó yẹ kó ṣe forget about it o dé kò sádùn mọ́ ẹni tó tó ń pinnu láti lọ lóyìnbó <laughs> that's one example ni o one example ah, mo fẹ́ lọ lóyìnbó mo fẹ́ bẹ́ẹ̀ ah. tí o bá tètè lọ kíákíá tó bá ti wọ at one age kan kí ló ti fẹ́ kò sí nǹkan tó fẹ́ mú ń mọ́ tẹ́ pé ó wish láti gbé bẹ̀ wọ́n bá gbé ah, wo kò tiẹ̀ sí nǹkan bá ṣe ń bẹ̀ ẹ́ mọ́ ìyẹn ti lọ́nu nǹkan tó sì wù láti dán yẹn tàbí no matter tó yẹ pé pé ọkọ náà in times of relationship náà ni ó ti di pé kí jẹ́ máa rí nǹkan bá sọ̀rọ̀ <laughs> ọlọ́run aṣẹ́gun fún ọ lónìí ó ti di pé kí sáà máa rí nǹkan bá sọ̀rọ̀ náà ló kú báyìí kó jẹ́ iṣẹ́ náà ni méjì náà ló fẹ́ ṣe bàbá ṣe lè ṣiṣẹ́ yìí màmá ṣe lè ṣiṣẹ́ yìí ah a máa try o á try and bí ni o màmá mi rò pé ẹ lè ṣe léyìí o ẹ lè gbélé ẹ lọ́jọ́ kò síbi kan ẹ jókòó síbi ẹ jókòó síbi ẹ má <laughs> ẹ àkínsá àròwó jẹun náà ló kù báyìí <laughs> ó di nǹkan náà <laughs> ọlọ́run yóò ṣẹ́gun fún ọ gbogbo ogun afa ohun tó yẹ kó o ṣe o ti ń ṣiṣẹ́ láti jọ yìí and òun ṣiṣẹ́ òun ṣe you are putting effort to things pàkójọ yẹn ò sí i ààrẹ àwa ààrẹ olúwẹ̀ olùyọ̀nù lè wà lè ṣe mọ́ mi wà lágbára bíi tẹ́tẹ́lẹ̀ mọ́ o òun jámọ́jámọ́ gbàkan sí kan ló ń jẹ́ bẹ́ẹ̀ overtime ẹ wo àti overtime náà kò wá point sí nǹkan kan ṣé ìgbà tó wá point tó wá pé wá mi ò rò bá mo lè ṣe overtime yẹn mọ́ gbogbo ẹsẹ̀ báyìí náà ni nature ni kò sí nǹkan kan bẹ̀ gbogbo ẹgbẹ́ bó ń tẹ̀lé dúró mú yẹ kí n dúró mọ́ ṣùgbọ́n gbàtẹ́ pé gbàtẹ́ pé o ti fi ṣe nǹkan láyé lórúkọ Jésù mo gbàládùá gbogbo ogun tó dúró ti àkókò nu ayé rẹ gbogbo ogun tó dúró ti àkókò nu ayé ọmọ rẹ gbogbo ẹ tí wọ́n kóhun ó gé ẹ̀mí rẹ légbodò ni pé o ò ní lọ gbogbo ogun adó tẹni gbogbo májẹ̀mú yẹn gbogbo àwọn èèyàn kà abínú ẹni gbogbo àwọn tó ní ìtù lójú ètò dó ta yí ẹ àwọn tí ò gbogbo rí i pé àwọn èèyàn ìkà kò ní ìtù lójú gbogbo àwọn tó tí ò ní bó ṣe ṣe fún wọn tó ai masaida báwọn ò ní gbà ṣáni gbogbo àwọn tí ò ní ìtù lójú nú ayé rẹ lónìí ní orúkọ Jésù Ọlọ́run kò gbàgbára lọ́wọ́ wọn ọlọ́run kò gba agbára lọ́wọ́ wọn ọlọ́run kò gba agbára lọ́wọ́ wọn gbogbo àwọn tó dúró tì ọ́ ogun ẹ̀jẹ̀ ni ogun àdúgbò ni ogun àwọn ogun àwọn ìkà bàrí àgàbàgàbà ó pèsè kétéké gbogbo àwọn gbogbo àwọn àwọn tó pé tó pera wọn ní èèyàn mímọ́ torí tó bá jẹ́ èèyàn mímọ́ kò ní gbógun tì ọ́ kò ń ṣe èèyàn mímọ́ àwọn tó tó tó sí abẹ́ èèyàn mímọ́ èèyàn mímọ́ ò lè gbógun tì ọ́ kò ń ṣe kò ń ṣe èèyàn mímọ́ ó sá pamọ́ sí abẹ́ ẹ̀ ni ẹ̀wọ̀n ẹ̀mí ẹ̀rọ yẹn gbogbo ẹ̀ tó gbàdúrà òdì nítorí ayé ẹ ẹnìkan mo I have that in my spirit mo nínú ọkàn mi ẹnìkan àdúrà òdì gbogbo àwọn tó àdúrà lọ́nà gbà ṣùgbọ́n òdì ni fún ayé tiẹ̀ gbogbo àwọn tó dojú àdúrà délẹ̀ lórúkọ Jésù fún ayé ẹ lónìí màyíríà má sa ìrẹ̀bàkóríà ní gbogbo ẹni tó ń lé ìrànlọ́wọ́ jìnnà sí ẹ kò sí bó ṣe fẹ́ ràn ẹ́ lọ́wọ́ wọ́n ṣà máa ń fi ẹlẹ́kẹ́ yẹn ni mò ń bẹ́ ẹnìkan sọ̀rọ̀ lọ́wọ́rọ́ kò sí bí èèyàn ṣe lè pinnu pé àwọn á ràn ẹ́ lọ́wọ́ wọ́n á jẹ kulẹ̀ kẹ́yìn ni gbogbo ẹni tó ní olùrànlọ́wọ́ kó máa sá fún ẹ lónìí lórúkọ Jésù ọ̀run kó ṣẹ́gun ẹ gbogbo ẹni tó lo àyájọ́ mẹ̀káìlì mẹ̀káìlì mẹ̀sáyà gbogbo ẹni tó lo àdàbí lórúkọ Jésù gbogbo ẹni tó sọ pé nǹkan mi ni ohun tó bá wù ni màá fi ṣe gbogbo ogun tó fọwọ́sowọ́pọ̀ nípa agbára àjíǹde àti ẹ̀jẹ̀ rẹ̀ ní orúkọ Jésù ogun náà kò ṣẹ lónìí gbogbo ọ̀rọ̀ asán gbogbo ọ̀rọ̀ asán gbogbo ọ̀rọ̀ asán gbogbo ọ̀rọ̀ ogun gbogbo ọ̀rọ̀ ìjà ní orúkọ Jésù nínú ayé ẹ lónìí Ọlọ́run kò ṣẹ ó yá ní ìtura o ó yá ní ìsinmi o látòní lọ lọ ní ìsinmi lọ ní ìtura látòní lọ ọkàn rẹ kó balẹ̀ látòní lọ máa ṣe rere látòní lọ máa dàgbà ní oore látòní lọ máa gbé ohun ńlá ṣe látòní lọ oore kó bẹ̀ sí fọhùn fún ọ. The Lord Jehovah God said, Delight yourself in the Lord, and He will grant you the desires of your heart. I pray for you that the desires of your heart be granted. Èròǹgbà látòní lọ kó bẹ̀ sí wá sí re kó bẹ̀ sí wá sí ìmúṣẹ ojú òní tì yín bẹ́ẹ̀ ni ó sì rí fún yín bẹ́ẹ̀ ni ó sì lórúkọ Jésù láì lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ bèrè oúnjẹ fẹ́ lọ́wọ́ ọlọ́run bèrè oúnjẹ fẹ́ lọ́wọ́ ọlọ́run kíákíá bèrè oúnjẹ fẹ́ lọ́wọ́ ọlọ́run kí lẹ fẹ́ kọ́ ọlọ́run kó ṣe ọ̀nà àbáyọ owó tẹ fẹ́ kọ́ ọlọ́run kó gbà tó ju ọ̀tá lọ́nu ayé yín lónìí bèrè oúnjẹ fẹ́ lọ́wọ́ ọlọ́run ah pásítọ̀ àtijọ́ mo ti ń bèrè mo ní kó tún bèrè ọlọ́run ti ń gbọ́ àdúrà kó gbọ́ lónìí o ọlọ́run ti máa ń dáhùn kó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ayé ẹ ní sísìn sísìn kí ọlọ́run kó bẹ̀rẹ̀ iṣẹ́ bó ṣe ń sọ yẹn ẹ̀yin ogun ọ̀run ẹ dìde ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ má dákẹ́ ẹ jà ìjà ẹ ní ìjà ìṣẹ́gun ẹ gbèjà wọn jà ohun tó ń sọ yẹn ẹ lọ gbélé wọn lọ́wọ́ ìwọ olùdìnà agbára tí ń bẹ ní ìdílé tí ń bẹ ní àdúgbò tàbí àyíká ẹ fi ọ̀nà lẹ̀ o ẹ fi ọ̀nà lẹ̀ o ẹ fi ọ̀nà lẹ̀ o ìwọ ológun ìwọ olórí ogun ìdílé àdúgbò tàbí nínú ìjọ tàbí ní àyíká ẹ fi ọ̀nà lẹ̀ o ohun tán béèrè ẹ gbélé wọn lọ́wọ́ ẹ̀yin ogun ọ̀run ẹ fi fún wọn kó di mímọ̀ fún ọ kí ògo kó jẹ́ ti ọlọ́run kó lóra kó yí omi ẹ sí mọ́ agbára jíǹde kó wọnú omi ẹ lọ omi ẹ kó mú ìwòsàn wá kẹ́ ẹ ṣe rere o ọkàn yín kó balẹ̀ lórúkọ jésù àní sọ ọ̀run nù ní orúkọ jésù ohun gbogbo tó fẹ́ ṣe fún rere kó bọ́ sí fún ọ kọ́lọ́run kó fààyè gbà ọ yẹn kọ́lọ́run kó fún ọ ní ìtura ọkàn ẹ kó balẹ̀ o bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín mi gbọ́ lórúkọ Jésù hallelujah praise the Lord thank you for being here God bless you see you by God's grace see you tomorrow bye bye.